بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn ti di ìjọ gbéǹde alkiyama abẹ́lọ́n ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àwẹ̀ Ramadan fourteen forty three tí à ń gbà lọ yìí kọ́lọ́n kó gbà níjọsìn lọ́wọ́ wa kó fi wá ṣe kòǹgẹ́ òru láyé látòlẹ̀ kọ́dẹ̀rì ẹ̀yin arúgbó ọlọ́run ibi tá a fẹ́ yà sí pọ̀ ká lọ sínú tán ni a fi sọ̀rọ̀ kùtùrọ́tù intishari anshi tọ́pì wal ahmali ashirikiya etí àwọn elétò tán ni ká fi sọ̀rọ̀ nìyẹn dangers ewu ewu ìnira tó wà nídìí bí àwọn iṣẹ́ ìmáàmú nǹkan pẹ̀lú ọlọ́run ìmáàmú orogún pẹ̀lú ọlọ́run bó ṣe di tọrọ fọ́nkálẹ̀ láwùjọ wa pàápàá nílẹ̀ yorùbá tá a ti ń sọ̀rọ̀ yìí bí ẹbọ ìmọ̀ amórogún pẹ̀lú ọlọ́run ìmọ̀ wárí fún nǹkan ní ìlẹ́yìn ọlọ́run bó ṣe di tọrọ fọ́nkálé òun ni tán ní kí a sọ̀rọ̀ lórí ẹ̀ bọ́yá tá a bá mọ ewu tó wà ń bẹ̀ tá a mọ aburú tó wà ń bẹ̀ a lè gbìyànjú láti sá fún àwọn nǹkan yìí ẹ̀yà ó sì ọlọ́run àwọn àfọ àwa ní kákọ́ lọ mọ̀nà nínú tó bí ọlọ́run nínú jù pé kí ló bí ọlọ́run nínú jù tọ́jẹ́ pọ́lọ́run ọba téèyàn bẹ́ẹ̀ lè kú lórí ẹ̀ lẹ́ni tó kú tó tún ń ṣẹbọ tó tún ń mú nǹkan ní ìpẹ̀lú ọlọ́run kódà kọ́ máa ṣe lọ́run ṣùgbọ́n tó mú nǹkan ní ìpẹ̀lú ọlọ́run bọ́lọ̀ nìkan ò tó àwọn àfáàní tó bí ọlọ́run nínú jù nìyẹn kí ló jẹ́ àmọ́ eléyìí ẹjẹ́ àwọ̀ àyà méjì àti mẹ́ta péré nínú alukur'an ní súrátù lukuman ayé ẹlẹ́ẹ̀kẹtàlá ọlọ́run ní iná ṣíríkà làvúlìmọ́nà alvin ọlọ́run ní kéèyàn ọmọ ẹsẹ̀ bọ̀ kó máa wárí fún nǹkan mi lẹ́yìn ìmí ọlọ́run kó tó máa mú nǹkan mi lálágbára pẹ̀lú mi á òun màlàbòsí tó tóbi jù bóò ni òṣè ní tóbi sínú tiwa náà ò dùn ọmọ la bí àwa là ń náwó lé lórí sọ pé dáàdì ṣe bàbá mi o. mo ní bàbá á bàbá ní mo ní mọkọ ìwọ ọmọ yìí pé kọ́ mọ̀ máa lè ní ọ́ kọ́mọ wá dádì mi bàbá lè nìyí bàbá abú níyìn mo kọ̀ bàbá ẹ ṣe bàbá mi mọ́ bóò rí tọ́lọ́ wẹ́lì láì àhàlà á rí pé ọmọ ó tó lè máa lè ṣùgbọ́n tọ́lọ́ kò rújú pé àlẹ́ méjì tọ́da wa nìkan lọ́ba kéèyàn tó mú nǹkan mi pẹ̀lú ẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ìròyìn rẹ̀ àti nínú ìjọsìn fún un àáfàá ní ká lè mọ̀ pé á ìmọ̀ ṣẹbọ ìmọ̀ mú nǹkan mi pẹ̀lú ọlọ́run òun ni tó bí ọlọ́run nínú jù ọlọ́run ló gbólóhùn tó nípa fún àwọn tó nífẹ̀ẹ́ sí jù lórí ọ̀rọ̀ ẹbọ yìí tá a bá sọ pé àwọn wo lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù al-anbiya wal-mursalun àwọn ànábì òun lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù torí pé àwọn lọ́lọ́run ránṣẹ́ àwọn náà mú sí ọlọ́run détìgbọ̀ wa ọlọ́run wa ni wàláwó aṣírọ̀kú làhábìtọ̀ ánihùn mákánú yàmọ̀lún gbogbo àwọn ànábì mi tí mo ránṣẹ́ tá bá lọ tá lọ mú nǹkan mi ìpẹ́lẹ́ mi ọlọ́run gbogbo ṣẹ́ wọn jẹ́ ẹ̀ ni èèyàn àánú náà nì èèyàn ò ní jáde èèyàn ṣòfò ayérayé nìyẹn àwọn ànábí ọlọ́run lọ́lọ́run bá ń bá bá a bá wá sọ pé gbogbo ànábí ọlọ́run bí wọ́n ṣe pọ̀ tó àtàwọn tọ́lọ́run dá ní òpùránì àtàwọn tí ò ọlọ́run wá fi ànábí wa sallallahu alayhi ó fi sọ̀gá gbogbo wọn wà wà ànábí sípẹ̀ bá dé níjọ́ tí oòrùn tó wà látàrí wa báyìí tí àwọn ọpọlọ ń sè àáfà tí àgùn gbé àwọn èèyàn lọ ogún ọ̀bù ẹlòmíì dé kókósẹ̀ ẹlòmíì orókún ẹlòmíì itan ẹlòmíì ìdodo ẹlòmíì èjìká ogún ọ̀gbìn ẹlòmíì lọ ogún gbóná wàhálà òde ìjọ ògbéde àkìyámà òòrùn wo ló wà ayé yìí ẹ tún wọ òòrùn lé wa òòrùn tó gbóná òrìjínà òòrùn yóò wà wà látàrí àwọn èèyàn náà èèyàn tí ó lórí láyà tọ́wọ́ ọ̀yọ̀ǹda fún òun lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ á ní rẹ̀ ànàbí là iná àṣìrọ́kítà tọ́ ọbẹ̀ ilé lọ sẹ́gbọ́ pẹ̀lú mi ọlọ́run ọlọ́run sì bàbá ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò lè sẹ́gbọ́ láíláí ẹni tó torí ẹbọ tó ń kú òun òlu tó ń lọ sí ẹ̀yìn ìlú ọlọ́run ní tọ́ ọbẹ̀ ilé lọ sẹ́gbọ́ làyà àbàtọ́ náà amẹ́lúkà àwọn tó bá jẹ́ ọmọ ilé ike wọ́n gbọ́ ayé ẹ̀yẹ ju ẹ̀yẹ yòókù lọ ọlọ́run ló láàmù kátà máa ń pè ní láàmù tàùkì ó tún lo núùnù tàùkì àfẹ̀kílà ọlọ́run emphasize ẹ̀ ọ́n kápá mọ́ pé ní dájúdájú tó o bá mú nǹkan mi ìpẹ̀lẹ́ mi ọlọ́run máa bá sẹ́rẹ̀ àrẹ díjẹ táwa lè mi ta lè yín lẹ́gbẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wà ànábì dé ilé fẹ́ bọ́ tó o mú nǹkan mi ìpẹ̀lẹ́ mi ọlọ́run ọlọ́run tó wá dúró ẹ̀rí pàwọn tó jáde bí ọlọ́run lábàṣẹ wọn jẹ́ nìkan ọlọ́run wá fi kún àbẹ̀bẹ̀ èèyàn bá ṣe jẹ́ ní ọlọ́run tó náà ni tọ́ba tó lọ ṣẹ̀bọ̀ bẹ́ẹ̀ ìyá rẹ̀ ọ̀pọ̀ tó ọlọ́run wà látẹ̀kù nánà mínàlẹ̀ kọ̀ọ̀sìrì ó tún ṣòfò ọ̀rọ̀ rẹ̀ gidi ni èyí ò kẹ́ ti bọ̀ ìyẹn ló fà á tá a ti gbọ́dọ̀ mọ̀ pé ìmọ̀ ṣe ẹbọ ìmọ̀ ni èyí ò yóò sì jẹ́ èèyàn òṣòfò wájú ọlọ́run ọlọ́run àbí ọ oṣù àánú làwọn ẹ̀rọ mọ̀jẹ̀ aráàlú mọ̀jẹ̀ àṣòfò. jọba òkò lè yé ẹ̀jẹ̀ àtú wáyà kan péré nítorí àwọn àyà pọ̀ á bọ̀ síbi àwọn iṣu gangan ní ìsìn. ọlọ́run ní ẹjẹ́ oyè eyín ní sọ́dọ̀tù nìsa àyà forty eight iná lọ́ọ̀à là yàtúfìrù àyè ṣọ̀rọ̀kàbì ẹni tọ́bẹ̀ ẹlẹ́ sẹ́gbọ́ tó mú nǹkan mí ìpẹ̀lú ọlọ́run ọlọ́run lòun ò ní foríjì tọ́bẹ̀ ẹlẹ́ kú lórí ẹbọ ṣùgbọ́n tó bá túbá bá a fẹ́ ń ṣe wá àti ìgbà èmi ọmọ pẹ́ bọ́ ni mo túbá ìwọ ọlọ́run mo túbá o yóò sì di pọ́lọ̀ ọba tàwáàbọ̀ rọ̀hìn ọba tí màá gba túbá ni tí ó tún kẹ́yìn ọlọ́run lẹ́ńtọ́ bẹ́ẹ̀ lè lọ mú nǹkan mi pẹ̀lẹ́ mi ọlọ́run iná ọlọ́run tó lọ tàwọ́kìdì bẹ́ẹ̀ pé dájúdájú ẹ bá ṣẹbọ ìyìn ní foríjì wàyà fírù máa dúnà dáríkà ni máa ń yàṣà ṣùgbọ́n tí ọba tó ẹbọ tó yàtọ̀ ṣẹbọ tó bá wọ ọlọ́run ìyẹn náà tọ́ba wọ ọlọ́run ọlọ́run lè forí ẹ̀ jìn ẹ̀rú jàmáà kí la fẹ́ lòdì gbogbo àwọn àyàtà amúwáyì ìyẹn já mọ̀ wípé bàbá ńlá aburú ńlá òun ni ẹbọ òun ni ìmọ̀ nǹkan mímu lọ kọ́ wa lè yé wa torí pé nínú tí ọ̀rọ̀ fi dàrú lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ọba ẹ̀sìn jẹ́ tó jẹ́ ṣíríkù yìí ara wọn tí ó ní eléyìí ẹsẹ̀ bọ ìmọ̀lẹ́ òní amọ́sọ̀rọ̀ lẹ́wàá eléyìí náà ọlọ́run ó ti understand ìpínlẹ̀ yorùbá wọn bí a sí ṣèbá àti rí mùsùlùmí tó ń sọ wípé ẹgbẹ̀rún yàásín kọ̀ọ̀ràn àjẹ́ ilẹ̀ yorùbá mo lẹ́gbẹ̀rún yàásín ó ti pọ̀ jù ayatollah kurisiji tá ní àjẹ́ ilẹ̀ yorùbá lẹ́gbẹ̀ẹ́ ṣàìtọ́nù tó jẹ́ ògo olórí ibú ayé àtọ̀run ayatollah kurisiji ẹyọ kan làbúrẹ́rà fi gbáyé sùn mọ́ tani jẹ́ àjẹ́ ilẹ̀ yorùbá lẹ́gbẹ̀ẹ́ ṣàìtọ́ọ̀nù ọ̀gọ́ olórí ibú ayé àtọ̀run kùrìsì yù ṣùgbọ́n tọ́fà ni pé ibo one billion yàtí kò lè ra eṣinṣin lọ́dọ̀ ẹ̀ tí mọ́nì rẹ̀ bá lẹ̀ àdá tí ò mú òkú àdá ẹni tó tó mọ dání náà apá rẹ̀ ti gé torí pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí olókùú àdá ni wọ́n òun gan tó tó bàtà dání kò lọ́wọ́ kò lè wúlò fún un ọwọ́ alẹ́bẹ̀rún yàásí yàásí yàásí odidi yàásí àbá kúlíwò aláwọ̀ ẹyọ kan kúlíwò aláwọ̀ ẹyọ kan téèyàn kà pẹ̀lú ìmọ̀ni òdodo òṣìṣẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ sí pé ẹ̀rọ ní mú pẹ̀lú àwọn tá a fẹ́ máa sọ òun ló ń ṣe one trillion kùrìsì yìí kò lè wúlò fún torí pé òun gan ti ń kà kùrìsì yìí ò wúlò fún òun gan ọ̀dẹ̀ ní mọ́ni kùrìsì yìí ẹ̀yin arúsìn ọlọ́run ẹ ká wo mọ̀dọ́ ìrúṣe fi ágàlá ká wo àwọn ọ̀nà tí àwọn manifestations of shirk àwọn ọ̀nà wo ni ẹbọ ìmáàmù nǹkan mi pẹ̀lú ọlọ́run àwọn ọ̀nà wo ló ń gbà wá báyìí àwọn àáfàá wa lìsì ẹ̀ tó pọ̀ díẹ̀ náà láàlè wò. alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tí ẹbọ ń gbà wá lásìkò yìí òun náà ni ibadatul asnam wal awfa wal jin àwọn àáfàá ní ká máa sin òòṣà ká máa wárí fún èrè ká máa wárí fún sìgìdì. Si à ká máa ṣe àlìjẹ̀nù ká máa ṣe òkè àlìjìbáàl ká máa ṣe àṣàmùsù wàlùkọ́mà tọ́lọ́ ti pé látẹ̀ jùdú lè ṣàmùsì wàláàlì lọ́kọ́mọ́rì wá jùdú lè láì lẹ́bí kọ́lákọ̀ òun náà ọlọ́ọ̀tọ́ dá gbogbo àwọn nǹkan òun ní ká ẹ máa wárí au àfáà ní ká máa ṣe òṣàfẹ́ ó kọta àríkàpè ìbá àdóòsà lẹ yorùbá ìbá àdóòsà lẹ ìbò ìbá àdóòsà ghana ìbá àdóòsà turkey ìbá àdóòsà britain òòsà torí ọjẹ́ gbogbo nǹkan táwọn èèyàn bá ti ń sìn ní òòsà nínú ère nínú sìgìdì nínú ọ̀sẹ̀ nínú òkè nínú odò nínú èèyàn nínú àlìjẹ̀nù ẹ wá ń sìn nǹkan yẹn ẹ̀ ń wárí fún ẹ̀ ń mú lálágbára ẹ̀ ń rò pé ló lè sọ yín iló lè ṣèjẹ́ wa Muhammad sallallahu alayhi ó ní màmáàtà wàhùwà yẹ́dẹ́rú mìndúnilá ìní dákàlà náà rọ̀ ẹni tó bá kú ó tó wá ń pe òkè ó láwọn ọmọ ìbàdàn làwọn o àwọn gbọdọ̀ sí òkè ìbàdàn o ó láwọn ọmọ òṣogbo làwọn o àwọn gbọdọ̀ sí ọ̀ṣun òṣogbo ó láwọn ọmọ ìjẹ̀bú làwọn àwọn gbọdọ̀ sí ọ̀ṣun agẹ́mọ́ o àwọn ọmọ èkó làwọn o àwọn gbọdọ̀ sí ẹ̀yọ́ o ó tó wá ń sin nǹkan míì ọwọ́ rí fún nǹkan míì ó ń ṣàjọ̀dún ọdún fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó wá kúlẹ̀ lórí ànábì ní yọ̀ọ̀rọ̀ àánú náà ni o sallallahu alaihi wasallam ẹni mùsùlùmí gbogbo táǹsẹ̀ inú ẹ̀sìn ànábì lọ́lọ́run fi rán sí wa o ó lè rí inú Kùránì pé ká twenty nine thirty o àjàmá màdùdà ìwọ náà sì jọ ń gbàwẹ̀ ní báyìí tọ́rọ̀ bá ti tẹ̀lé ànábì ajẹ́gbàwẹ̀ tó ń bá ìgbòlo kiri ọlọ́ọ̀kẹ́ ni kùtìbà alẹ́ kò mọ̀ síyà kàmá kùtìbà alálẹ̀ dín nàní kọ̀bí ọlọ́ọ̀dà akọ twenty nine wàláyé ò lè twenty nine nù kùránì ò sì lè thirty ta ló jẹ́ àmọ́ ànábì wa muhammad ni o sallallahu alaihi wasallam o ò lè rí ntọ́jọ́ mọ́ ìdájọ́ lẹ́kọ̀ọ́ rẹ́rẹ́ ń pa sàárì àti sínú ànábì tó jẹ́ àmọ́ gbogbo àwọn tá à ń ṣe lọ́wọ́ nínú oṣù yìí òun náà ló jẹ́ àtúmọ̀ wípé ẹni tó bẹ́ẹ̀ lè kú tó ń ṣe gbogbo ń tá sọ yìí ànábì ni yọ̀ọ́ ránú náà ni ọlọ́run oṣù àánú làwà yìí já lè gbogbo àwọn ẹ̀wọ́ ẹbọ ilẹ̀ mẹ́jà ránú náà o ìyẹn jára kọ̀kọ́ torí àsìkò afọ́ ẹlẹ́lẹ́kejì nínú àwọn ọ̀nà tí ẹgbọ́n máa ń gbà wá òun ni àfẹ̀mímọ̀ áwìtàmáyìn kí ni jẹ́ bẹ́ẹ̀ ni mùsùlùmí ẹ jẹ́ ká yanjú ẹ̀ lónìí tàlíkù tàmáyìnì ìmọ̀ aṣọ àṣọrọ̀ ìmọ̀ aṣọ àṣọkọ́ ẹ̀bọ̀ ni tí ó ba ẹ̀sìn jẹ́ kí ni túmọ̀ eléyìí àwọn àfọ́ àwọn níta bá ń sọ̀rọ̀ àtàmáyìnmù òun ni ká so nǹkan kọ́ ilé ká so nǹkan kọ́ mọ́tò ká so nǹkan kọ́ ọrùn ká so nǹkan kọ́ apá ká so nǹkan kọ́ ìbàràdì ká so nǹkan kọ́ nu ṣọ́ọ̀bù ká so nǹkan kọ́ ọ̀kadà ká so nǹkan kọ́ kẹ̀kẹ́ náà fẹ́ẹ̀fù ká so nǹkan kọ́ ọrùn ọmọ kọ́ má bàa kú. alẹ́ tó bá ṣe gbogbo àwọn eléyìí ọlọ́run dáadáa ẹ̀gbọ́n bàbá bíi wa Muhammad sọ ni sallallahu alaihi wasallam àdìsí pọ̀ lórí elékalo méjì àbí mẹ́ta péré anabi sallallahu alaihi wasallam ó ní màǹtà alákọ̀tẹ̀ ní màǹtà fàlà àtàmà lọ́wùláwù anabi lẹ́yìn tí bá sọ àsọ̀rọ̀ ọlọ́run ní ọ dáa fún ọ̀rọ̀ rẹ̀ ò ní yanjú fàlà túmọ̀ àtàmà ni ọ̀rọ̀ rẹ̀ ò ní pẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní lójútù ọ̀rọ̀ rẹ̀ ọ̀mà dojúrú ni ẹ̀yin mùsùlùmí iná a sáwọn lè jẹ́ agbádùn ní olùbáyìí gbogbo àwọn ètò ẹ̀sùn kọ́lé ètò àfi sínú kọ́ńbọ́ọ̀dù ètò àfi sábẹ́ fílò ara àtàmọ́ ìmọ̀ náà ni gbogbo àwọn nǹkan yìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́rú sí ọlọ́run òdodo là ń sọ fún yìí o láti inú kùránì ọlọ́run àti súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ẹ má so nǹkan kọ́lé ẹ má so nǹkan kọ́nu kọ́ńbọ́ọ̀dù ẹ má so kọ́ abẹ́ pílò ẹ má so kọ́ ṣọ́ọ̀bù ẹ má rì mọ́nu ṣọ́ọ̀bù ẹ má gbé kọ́rùn ẹ má gbé kọ́ bàrá má gbé kọ́ apá ẹlẹ́ni tí ń sẹ́rìn àjò lọ ó kú òǹbàdàn ó ń lọ sí Kánò ọwọ́ afẹ́ gbọ̀nà Àkúrẹ́ ọwọ́ adàkúrẹ́ ó ti wá gbàgbé pé n tóun so kọ́pá òun tó yẹ kó ti bá ní kó wọ́n máa so kọ́pá fún ìsọ̀ kó wọ́n máa bá a lásídẹ́ǹtì òun ti gbàgbé rẹ̀ wá ní yéè lọ́ba pariwo ni mọ́tò àwọn kí ló ṣẹlẹ̀ ó lóun gbàgbé nǹkan sọ̀rọ̀ òun ni. jama ìbéèrè ni pé ṣé yóò máa lọ sí ibi tí ń lọ àbí yóò padà àbàdàn tó bá padà àbàdàn ó yẹ kẹ́ mọ̀ pé babalá pírẹsidẹ́ǹtì òmùgọ̀ ló ń tàn ìbéèrè ni pé ta ló sọ láti ìbàdàn dákùrẹ́ tí ò fi kú gbà tí òun sọ rẹ̀ dání ókè ìsọ rẹ̀ ti ń sọ ní ìsọdìgbà gbé ìbàdàn ta ló fi dá lójú pé kò tó ní lásídẹ́ǹtì náà kò tó dé ìbàdàn jama ọ̀tọ̀bá wa lọ síbi tó lọ tó lọ tó bọ̀ ajẹ́kójú ti ń tọ́ gbàgbé ilé ọ̀lẹ́ ni ń tọ́ gbàgbé ilé ẹ̀yẹ́ rúṣẹ́ ọlọ́run ìmọ̀ sọ nǹkan rọ̀ ni tí ó ni mùsùlùmí làá nínú ìṣòro tá a nílẹ̀ Yorùbá àgbọ́dọ̀ má sọ o a nínú àwọn mùsùlùmí náà tọ́jẹ́ pé irúfẹ́ ìjálàbí báyìí lẹ́ ṣe fáwọn mùsùlùmí ẹjá bẹ̀rù Ọlọ́run o ẹ má sọ àwọn èèyàn tó lórí ibú wájú Ọlọ́run torí owó tẹ́ńtà irọ́ lẹ̀ ń pa fún wọn o bẹ́ẹ̀ ṣe sọ nǹkan kọ́ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù wọn jóná jò ní o Ìbàdàn láwàáyé ọlọ́mọdé àrírò ẹ̀ mọ́ o apẹyẹ àwọn ṣọ́ọ̀bù tó jóná ń bàdàn ṣé gbogbo ṣọ́ọ̀bù ẹ̀ sọ nǹkan kọ́ bẹ̀ ni ṣé ẹ̀rí nǹkan mọ́lẹ̀ gbogbo ń tẹ̀rì mọ́lẹ̀ kọ́ ìsìláàmù máa rí nǹkan mọ́sí lókọ́ rẹ̀ máa pa ajá nítorí kankan gbogbo eléyìí ẹ lọ gbọ́ yé kò lè là wá o nínú ìṣòro ọlọ́run kó nínú àdìsí mi anabi muhammad sallallahu alaihi wasallam inna rukọ wà tàmáìmọ̀ wà tiwálátà ṣirikun anabi ni máa pọ̀fọ̀ ọ̀fọ̀ wà tàmáìmọ̀ àsọ̀rọ̀ àsọkọ́ wà tiwálátà ìmọ̀ àsọ̀gùn fẹ́ràn ìmọ̀ àfàsóbì tí ò nífẹ̀ẹ́ rẹ kó lè nífẹ̀ẹ́ rẹ ànábì wa sallallahu alaihi wa alihi ó ní ni o ṣìrìkún ànábì lẹ́bọ̀ ni nínú àdìsí mi ànábì ni màá ta àlàkọ̀tẹ̀ mi mọ́ta fàkọ̀dé aṣọ̀rọ̀kà ẹ̀ ń bẹ̀rẹ̀ lè so nǹkan kọ́ tó so nǹkan rọ̀ ànábì ló ti ṣẹbọ ẹ jẹ́ ká di àárín mú dáadáa torí àsìkò ẹlẹ́kẹta nínú mọ̀dọ́ òun ni gẹ́gẹ́ rí la mímọ́ búra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́run mímáa fi Ṣàngó búra mímáa fi Ògún búra mímáa fi irin búra mímáa fi òkè búra nínú ètò tó wá ṣẹlẹ̀ lóòlù lónìí àwọn èèyàn rí pé àwọn àdúgbò ọlọ́run abẹ ọba lè dá ìfọ̀kànbalẹ̀ padà sórílẹ̀-èdè nàìjíríà àti gbogbo ayé pàápàá láwọn àdúgbò wa kan lùbàdàn láìpẹ́ òun ni kálukú òsùn tọ́já sí pé kí ni gbogbo àdúgbò náà sùn táyà àwọn ọ̀rọ̀ láńlọ́ọ̀dù náà táwa ní pé ládùúgbò tàwọn ọmọ fìbọn búra à ń sọ fún yín pé tẹ́ ẹ bá tún fìbọn búra ẹ tún kọ lẹ́tà síbi inú ọlọ́run ni báyọ̀ tẹ́ ládùúgbò kan bàjẹ́ tí mo mọ̀ tí kan nínú àwọn àfọ àwọn afẹ́jẹ́ mẹ́mọ́ jí mọ̀ sọ tán láwọn fẹ́ ṣe ọdún pípajá pé iṣẹ́ àwọn jọ ọmọ sẹ́rin àdúgbò kan bàjẹ́ tá a ti sọ̀rọ̀ yìí ni wọ́n pa ajá lóòótọ́ kò pọ̀ sẹ́ẹ̀kan gbogbo ṣọ́ọ̀bù wọn sì jóná àdúgbò kan bàjẹ́ yìí ni wọ́n àfẹ́sọ lórí afẹ́fẹ́ ni wàláì wọ́n ṣe tọ́ fẹ́ ṣe àáfà wa sọ lórí kútùbà àti bàtà ẹ̀yin mùsùlùmí ẹ mọ̀gbà sí o pípa ajá ọ̀dá ìbínú ọlọ́run dúró kò ní kí ẹ̀yà ń ṣiṣẹ́ rí wọ́n ń ṣiṣẹ́ rí ìlú èbó èbó ìpa kíni o èbó ìpa ajá o wọ́n sì pa ajá wọ́n ṣe ń tán fẹ́ ṣe kò pé ọ̀sẹ̀ kan àwọn ṣọ́ọ̀bù wọn jóná ọlọ́run abiọ́ mẹ́jọ akọ́lẹ́ta síbi inú rẹ̀ ẹ̀yà ló sì ọlọ́run ẹ̀já tó kù ń bẹ̀rù torí ibi tá à ń lọ́pọ̀. àáfà lára mọ̀gbọ́ irú shirk òun náà ní kí ni o ìtìyánul kuhan wàlmùnàjìmí wàlàrọf ìmọ̀ àtọ́júbọlé lọ́mọ ìwòsẹ́ máa lọ ọ̀dọ̀ àwọn awòràwọ̀ máa lọ wo ọ̀dọ̀ àwọn adábígbá kódà kéèyàn máa lọ ọ̀dọ̀ àfáà tóun náà ń pa àwọn èèyàn jẹ pé ọyá kùránì àti ti máa ń ṣe bẹ́ẹ̀ kùránì ló lóun lò yóò wá fi kọ́kọ́rọ́ sáà ní kùránì mú kọ́kọ́rọ́ yóò ní ọyá mo ní ọmọ yí máa yí irọ́ lásán ni kùránì ọlọ́run sì fún o kùránì ìtọ́lọ̀ fi ránàbí tiwa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe kùránì mi máa wo kùránì ìmọ̀lẹ̀ kùránì ni kùránì tàwáìdì ni Muhammad sallallahu alayhi wa sallam àdìsí àdìsí kan nínú àdìsí ni pé ànábì ni àrọ̀ ọ̀fà ẹ̀ fasọdakọ ọba tí wọn sọ ń gbọ lamutukubalu lausọlatun arbaina yawma ìmáwò muslim lọgbẹlẹ wa wọn ní gba irun ẹ fún odidi ogójì ọjọ́ forty days irun two hundred irun tọba kú láàrin àsìkò ẹni kó kú sófò ó kú sí kèfèrí Ọlọ́run làwa o àti ìyàwó aisha ń bẹ ní ìṣẹ̀dá sọ sọmárì rẹ kí ló wà bẹ́ẹ̀ ni wípé wọn sọ fún àdàbí ah, ẹ sì ní àwọn lọ wo sẹ káwọn wo nǹkan àwọn àlẹ wọn rẹ ríran mò ń sọ fún ọ pé irọ́ ni wọ́n ń pa á fún tó sọ nǹkan one hundred òdodo ẹyọ kan lọ́wọ́ abẹ́ òdodo ẹyọ kan nínú ìtawọ̀ àlìjẹ̀nu tí wọ́n yọ gbọ́ ilẹ̀ tí mo ń rí tíráwọ̀ ọjà bọ̀ tíráwọ̀ bá jábọ̀ ẹni lákàkà òkú wọn àbí ẹni lákàkà ẹni lákàkà òsìkú ìràwọ̀ tó jábọ̀ ọlọ́run ti sọnù kùránì lùjúmọ́ lùṣàyàtì ọlọ́run fi ń lẹ́kùn máwọn èṣù ni nínú táwọn èṣù máa ń ṣe nígbà àwọn àlìjẹ̀nu wọn lọ́mọ yọ̀rọ̀ ọlọ́run gbọ́ tó wá yọ gbọ́ bá ti lẹ ìràwọ̀ mọ́ wọn ẹyọ kan ni wọ́n wà lọ fún babaláwo tọ́ba ti wá lọ fún babaláwo nínú àdìsí yàwá ìṣà ní torí àsìkò ní ọ̀jẹ́ ẹ̀ máa ń kalárúbáwá o ànábì sọ̀rọ̀ náà yàwá ìṣà nípa ànábì wa ń sọ pé ẹyọ kan tí wọ́n wá gbọ́ yẹn kí ni ó wà á ṣẹlẹ̀ fàyàkìlìtú náà máa ha ní atakẹ̀s bákìn wọ́n wà á mú irọ́ one hundred wọ́n wà á rò mọ́ ìtọ́ babaláwo tó ń lọ wọṣẹ́ lọ́dọ̀ rẹ̀ bí pé kí lọ jẹ lálẹ́ ìtẹ̀ta bí pọ́n mélòó ni bàbá rẹ bí ọmọ mélòó ni ìyá rẹ bí èbó orí rẹ ní kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rù pé sùkúù wo ló fi lọ nọ́ọ̀sì àpamari kò rí bẹ́ẹ̀ kẹ́kẹ́ irọ́ ló ń ta fọ́ọ̀sì àrùjí lásán torí náà ẹ̀yin mùsùlùmí ẹ mọ̀jà lọ́mọ ìwòsẹ́ ara àwọn àdánwò tí ń ṣẹlẹ̀ láwùjọ wa òun lélẹ́yìí ìmọ̀ lọ ṣe sàárè ìmọ̀ lọ ọbẹ̀ náà níbi sàárè eléyìí náà ààrẹ ẹbọ ni kò sí àsìkò tó pọ̀ láti máa ṣàlàyé gbogbo àdìsí wà wájú mi bì tá nílé kàyé mùsùlùmí ẹgbà ìmá lọ sílọ ìmá lọ bẹlọ mi sàárè ìbá àjẹsàárè ṣéwù kan ìbá àjẹsàárè ìmáàmù kan ìbá àjẹsàárè lọ́fíjákẹ́ ní Mẹdínà alhamdulillah wa náà débẹ̀ ó lè ráyè ṣe gbogbo eléyìí wọ́n sàárè ànàdì wọ́n ti blọ́ọ̀kù ẹ̀ pa ìmá ṣe sàárè ìmá tọrọ àdúrà bíi sàárè bàbá mi mọ́ sùn lọ́rùn ẹ bọ́ ní orí ọ́bẹ̀sì jẹ́ o afọ alárẹ̀ náà ni àbúrábùrù lìgẹ́rì la ìmá apayẹran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kéèyàn ọpa ẹran tó dà láàlì gan pé mo pa mo pa àgbò mo pa nǹkan mi tó dà láàlì ẹran gan ni dájọ́ eléyìí ó tún pa ẹran tá ètò oúnjẹ nínú Islam tí ń ajá fún ọ̀sà ni nínú ọmọ tí máa wa mùsùlùmí gbà wá ó lànàbí sọ pé àwọn èèyàn mẹ́rin kan ànàbí bóun sọ àwọn nǹkan mẹ́rin ààrẹ ẹni pé làánà lọ́ọ̀ù fún tó yàtọ̀ sí ọlọ́run odidi onítọ̀hún ìbínú ọlọ́run ọ̀nbẹ lórí ẹ̀ ní ìparí ṣé ẹ wá rí gbogbo tá a wá ń ṣàlàyé yìí ewu tó wà ń bẹ̀ ti lọ pọ̀ jù ewu alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ẹni tó bá mú nǹkan mí ìmọ̀ ọlọ́run kápọ̀ bàtí gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ó bàjẹ́ ìyẹn jẹ́ ewu alákọ̀ọ́kọ́ ewu ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ sábàbí ibẹ̀yìn ó ṣe wọná tí ò ní rí ìyọ̀nú ọlọ́run ewu ẹlẹ́ẹ̀kẹta irú ẹni yẹn rè àwọn àdánwò ọmọ ṣẹlẹ̀ sí torí wípé ọ̀dọ̀ ẹni tó já lágbára ó ti fi ilẹ̀ ọ sí ọ̀dọ̀ ọ̀lẹ àǹfààní ẹnìkan tó kọ́ yóò fa kí àwọn ètè èso ọmọ ṣẹlẹ̀ sí torí pé nẹ́tíwọ́ọ̀kì èso ó ti wà lára ẹ̀ ṣùgbọ́n tẹ́ pé ìmọ̀ àkọsásíkò ah, púpọ̀ so bàbá ti wá ṣẹ́gbọ́ ẹ̀jẹ̀ apadà sọ́dọ̀ ọlọ́run. Ramadan. ní shoprite a wà fún yín ní gbogbo ìgbà.